إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد mo dúpẹ́ fún allahu subhanahu wa ta'ala mo tọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam láìpẹ́ yìí mo gbọ́ ọ̀rọ̀ tí afalanri mahmood tí wọ́n fi rẹ́spọ́ndì sí ọ̀rọ̀ mi gẹ́bí tí mo sọ ìtara òun náà ni máa pọ̀ jù níbi àwọn nǹkan tí àfa máa sọ táfà bá lísìn sí nǹkan tán sọ lánàá àti nǹkan tán tún sọ lónìí wọ́n á rí wípé tànàkùdọ́ọ̀tù pọ̀ ń bẹ ẹni káfà aláṣẹ lọ mú bi tí wọ́n ti rí ibi tíra alábíwá ìtẹ́mi gbọ́ nìyẹn ẹni kúlù sàlàfíyìn ni ìtafà aláṣẹ ká èwo làfà aláṣẹ ká ìtafà aláṣẹ ká òní tó wà ní page two oh seven ni wọ́n ká ìyẹn níbi àtọ́bọ́tù wúlá ẹ̀yin ka page one ninety eighty nínú àtọ́bọ́tòlù la page one ninety eighty tí ò ní tafsilu uh, khilafuna al-ijtihadi al-mu'tabar òun lẹ́yìn ká àwọn ka the other one tó wà two oh seven nígbà tó dẹ̀ di tọ́bọ̀ àsáníyà èyí tẹ̀yìn ká tó wà ní one ninety seven tí ẹ̀ka tó wà ní one ninety seven so ó di nǹkan tó ṣe pé wọ́n gbé lọ page three twenty nine èyí táwọn kà tó wà ní page two oh seven èyí tẹ̀yìn kà tó jẹ́ page one ninety eight wọ́n gbé lọ page three two nine èyí táwọn kà wọ́n gbé lọ page three thirty seven so alábí ò change kankan bẹ́ẹ̀ tọ́bọ̀ àwùlá bó ṣe jáde so khilafu náà tó gbà lérò ó sọ ọ́ níbi the same tọ́bọ̀ àwùlá ni ipe khilafuna al-ijtihadi al-mu'tabaru lòun rí fẹ́ sí ó sọ ọ́ síbẹ̀ ó dẹ̀ tún ṣe tafsilu náà pé sunni mubtadi àbí sunni tó wà kọ́ fi bid'a mubtadi ni a lè ní khilaf lórí mubtadi àwọn ọmọ ìyá ti sọ́ọ́sọ́ọ́sọ́ ṣùgbọ́n ẹ̀ nígbà náà ni ẹ lè ní khilaf lórí mubtadi mubtadi lè jẹ́ mubtadi tó ṣe pé èèyàn kan kàfàrà àwọn kan ní kàfàrà that is àwọn àfáàmì ó kàfàrà wọn mú àpèjúwe wá Sheikh Bin Baz alayhi rahmatullah àwọn khawarij lọ́dọ̀ wọn kuffaru ni wọn mubtadi'un kuffar àwọn rawafid àwọn mutaakhirun ni mubtadi'un kuffar ni wọn lọ́dọ̀ Sheikh Bin Baz Sheikh Al-Albani alayhi rahmatullah àwọn ò ṣe ìtìlákù bẹ́ẹ̀ Sheikh Uthaymin náà ní tafsiri lórí ọ̀rọ̀ ṣe àwọn khawarij so ẹ ti ní khilafu lórí mubtadi' ìbáyẹn náà ṣéṣe gun báàzì àti albani àti mùsùlùmí wárí tí wọ́n lálà sí ara wọn nítorí pé èèyàn kan pé àwọn kàwárí kúkú fáàrù èèyàn kan pé wọ́n ní mubtadi'un gẹ́rù eh, mùsùlùmún eh, mubtadi'un mùsùlùmún yàní gẹ́rù kúfàr àbí àwọn kan pé àwọn rawāfidu tó ń jẹ́ muta'akhirun ipé mubtadi'un mùsùlùmún ni wọ́n ṣùgbọ́n eh, àwọn kan gbà pé mubtadi'un kúfàr ni wọ́n ṣẹ́rí tán bára wọn jà lórí ẹ̀mí a lè ní khilaf lórí mubtadi' khilaf tún lè wá lórí mùtẹ́dì lọ́nà wípé ókè ẹni yìí ṣe kí agbárí wáyà rẹ̀ àbí ká mọ́ gbárí wáyà rẹ̀ àpèjúwe pọ̀ jantere lọ́dọ̀ imam muhammadu imam bukhari imam eh, tirmidhi imam muslim tí wọ́n ní khilaf lórí àwọn tí wọ́n pè ní murjia lápèjúwe nísìn imam ahmad alayhi rahmatullah wọ́n gbárí wáyà shabab bin sawar wọ́n dẹ̀ gba ti abu muawiya dorir àwọn méjèèjì ìrìjà ń bẹ lára wọn wọ́n bèèrè lọ́wọ́ Imam Muhammadu pé tẹ́ẹ̀ gba ti Shababa tẹ́ẹ̀ fi gba ti Abu Muawiya Darir tẹ́ẹ̀ gba ti Shababa wọ́n ní Abu Muawiya Darir lam yakun da'iya ipe kò ń ṣe da'iya murjiu ni ṣùgbọ́n kò ń ṣe da'iya wàrà Shababa bin Sawar tó jẹ́ da'iya lọ́dọ̀ Imam Muhammad tán àfi gba rìwáyà rẹ̀ ní rìwáyà rẹ̀ ń bẹ nínú Sahih Bukhari tí Imam Bukhari gba rìwáyà rẹ̀ wọ́n ti ní khilafu lórí mubtadi' náà nìyẹn kí ló dé ọmọ yàrá yìí wọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ìkórìíra tẹ ní òun ni òde kẹ gbọ́ọ̀rọ̀ yẹn yé a lè ní kìláàfù lórí mọ̀tẹ́dì kódà lè ní kìláàfù lórí bá ṣe tààmálà pẹ̀lú mọ̀tẹ́dì àwùjọ kan bẹ́ẹ̀ ṣe lè lé ní bídíà ẹ lè mọ́ lè lé ní bídíà láwùjọ mi torí wípé kí ni àwọn onísúnná lè mọ́ ní ṣáúkà ń bẹ̀ yẹn kí ló ń ṣe àwọn ọmọ ìyá yìí tí wọ́n gbọ́ nǹkan yé náà ẹ́ ká máa ti sọ onísúnná ẹgbẹ́ wa tó ṣe wípé ó wà kọ́ àfi bídà àti ní ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ní àná ẹlẹ́ni tí nǹkan kan bá ṣe làákàyè ẹ̀ kí n má kó ti kẹsìn ẹ lọ tún gbọ́ fúnra yẹn tó nǹkan kan bá ṣe làákàyè rẹ̀ òun ni ó gbà tí a kó èyí tí ṣéka aláṣẹ mú wá ìyẹn ni kí ni òṣàlà aláṣẹ kàkan wá ní ó tako bẹ́ẹ̀ sì ni téèyàn bá ka ilé yìí tòótọ́ ẹ̀rìgbẹ́ ṣe tẹ́bẹ̀rẹ̀ àkí láyẹ̀ jùzọ annájì aláhìláfánà alìtìhàdíyà alìmọ̀tẹ́bàrà kò sẹ́ni tí ó gbọ́ ilé ìláyé àfẹnitẹ́rì rẹ̀ bá ti burú bí egún tí ń léwèrè kò sẹ́ni tí ó gbọ́ ilé ìláyé àfẹnitẹ́rì rẹ̀ bá ti burú bí egún tí ń léwèrè kò sẹ́ni tí ó gbọ́ ilé ìláyé àfẹnitẹ́rì rẹ̀ bá ti burú bí egún tí ń léwèrè tí wàá sọ wípé òun fẹ́ múyàn lórí ẹ̀ masáìlú ìtìhàdíyà èmi gẹ́sì tó dáhùn rẹ̀ ń bi kọ́ ìdá masáìlù tí àríyá ẹnìkan ò lè sọ ìyẹn ni pé masáìlù tí àwọn àwọn iṣu tí ò sẹ́rì tó wá fún tẹ́wọ́ pé ìwọ gbìyànjú èmi náà gbìyànjú ni ó mú tèmi náà mú tèmi èmi náà mú tèmi nẹnìkan ò lè mẹ́nìkan lórí ẹ̀. nísìnyẹn ti tún sọ nǹkan mi lórí rẹ̀ lẹ́nu àná sóní. so mi sọ pé kọ́dẹ̀lẹ̀ kejì yìí ọ lọ mo ti sọ́nà kọjá mo ní kọ̀ bá ìmọ̀ lọ kò pẹ̀lú ìmọ̀ so tá a bá fẹ́ ìmọ̀ yanjú kọ́dà gan fúnra rẹ̀ mọ́sálọ́tọ̀ nìyẹn yẹnsa ọlọ nìyẹn pé ká máa ṣàlàyé ntí ọ̀dà ntí ọ̀dà ntí ọ̀dà ń bẹ ìjókòó ọ̀tọ̀ nìyẹn ní ìtàwọn olùmọ̀ láwùjọ wa dẹ̀ ti ṣàlàyé rẹ̀ lágbàáyé gan wọn ti ṣàlàyé àwọn nǹkan tó ta tó láàyè tó ta kò mọ̀ nínú kọ́ídà náà. torí ẹ̀ ní kí n máa lísinsìnyí ni ó máa ń ṣòro gan torí pé tànà kúrò tún máa ń pọ́n bí ọ̀rọ̀ yín ẹ̀ ń farabalẹ̀ ẹ̀ ń farabalẹ̀ kọ́nàmà kó ṣàánú wa ni ẹ lọ lísinsìn kẹtẹ ẹ sọ lẹ́nu àná sóni ẹ̀ rí tànà kúrò tì ní ẹni kí wọ́n ṣe ṣe kàlá ẹ challenge wọn kẹ́pàdé lórí ibì kan kẹ́pàdé lórí ibì kan ibi tá alábí bá ti sọ. níbo lẹ́yìn tí wàá rí nǹkan ẹ̀ka yẹn muntadayatu kulli salafiyyin náà gbẹ̀ lọ́wọ́ tó bá yẹ pé nù tíra ṣe kàlá bí lẹ́yìn náà bá ti wá kà ni mo fi sọ pé màá challenge yẹn káwa ná kọ́ṣà rẹ̀ ẹ jẹ́ káwa create time fúnra wa ká pàdé lórí zoom or google meet ká create link káwájọ pàdé èmi ó mọ wá display àwọn sọfahàtì ibi tẹ́mi ti ká yìí nu tíra ṣe kàálẹ̀ asánì lálábí ẹ̀yin ló display ti tiyín náà fún mi ìgbé inú sọfà ibi tẹ́mi náà ti ká tèmi tí mo kà yìí ni tó yàtọ̀ sí mùtàdáyàtì kúlì sàlàfì yìí ni tí máa sọ rẹ̀ báyìí fún yín náà gbé ẹ wò ó ní nínú mùtàdáyàtì kúlì sàlàfì yìí ni tẹ́ǹkà ni nítorí wà nù tíra ni mùtàdáyàtì kúlì sàlàfì kì í àbí bẹ́ẹ̀ kọ́ inú sí tíra kọ́ tó bá yẹ pé nínú tíra tọ́ba àti yín tẹ́yìn tí wá kà bóyá ojú tèmi fò sọ́fà yẹn tèmi ò rí ṣùgbọ́n nísìnyí wáyé ó ti rinlẹ̀ pé tí mo kà jáde nínú kọ́ídà ìbẹ̀nu tíra alẹ́ asẹ́rẹ̀ lálábí ẹ̀yin náà wá mú ti yín náà jáde àwọn àna kọ́ṣà rẹ̀. àdègbè jáde pálábí sọnù the same tọ́bù àwùlá àti tọ́bù àsáníyà kò ń ṣe kúndùsàràfíìn ni ó wà ó ti ń sin tálábí ti lọ mú pálábí sọnù tíra rẹ̀ kò ń ṣe kúrò sàràfí náà ni sheik ti lọ mú inú tíra alábí náà ti kájá níta ń pàkíyèsí yín sí nìyí ṣùgbọ́n torí pé ẹ ṣe ń jà nìyí kò ní jẹ́ kẹ́ ẹ lè farabalẹ̀ wo nǹkan yín ó dẹ̀ ń kẹ́kọ̀ọ́ bá yẹn ń kẹ́kọ̀ọ́ bá lárúbáwá wà ní lárúbáwá níwọ̀n rahma Allah azza wa jalla tó ṣe fún mi òun ni pe ó fi lárúbáwá rọ̀ mí lọ́rùn wọn bá tí mo gbọ́ to si ye mi ti mo sì gbọ́ gada dáadáa si ye mi àwa náà kà ó wa so gbogbo mi so àwọn fún ayín náà ní awon ẹwò àwọn lárúbáwá tẹ́ sọ èmi se n to ma to tòkó ti pé yẹn kan ó ṣe mistake mi ara ṣe lọ iná ní kọ́lọ́wọ́n bá kó ṣàánú iṣu ni ẹjẹ́ àtìrìtì ni so ẹ tíráì láti gbọ́ ọ̀rọ̀ yín ní ẹ̀ẹ́rí àwọn tànàkùdọ́tì yín kọ́lọ́wọ́n bá kí ó wà fọ́kà wa so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ ní ṣókí mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yín ní ẹ lọ gbọ́ ọ̀rọ̀ yín ìtẹ́sọ lánàá àti ìtẹ́sọ lónìí kẹwù tànàkùdọ́tì wassalamu alaikum warahmatullahi wabarakatuh